doctor ló any speaker at all any speaker at all sọ making notes in n nóòtì any speaker at all any speaker at all tó bá ti ní connection kò bá jẹ́ ṣó ẹyọ kan ló ṣe fún àwọn tó kọ́ fẹ́ gbé wa ń tíra báyìí kọlọ́hún tó gbé oyún sí mi ń kùn. irọ́ yìí ni. you saw me in the flight. Ah, irọ́ pọ̀ jù. wàhálà. irọ́ tún pọ̀ jù. ìdákẹ́ ah. wàhálà. irọ́ pọ̀ jù. Ah. wàhálà o. ìmọ̀ bá èèyàn ṣe máa wà comfortable. so láti máa parọ́. Fatima Mohammed Tóyìn Peter. so Mr. Lawal. ó wà comfortable láti parọ́. in fact doctor ó wọ̀n Mr. Lawal pé. kò ní lára rárá rárá. a máa ṣe show máa ṣe educative show mi padà. kí èmi tẹ máa parọ́ with full chest. for now anybody láti five ìrọ̀lẹ́ mi tó bá ti ṣe show fún mi kò yẹ orúkọ ẹni tó bá wù kó bá a dà dókítà ti sọ wípé kẹ bá mi náà tiẹ̀ ká so warriors ẹ máa lọ sí gbogbo tó bá ti ń ṣe shows pátápátá tó bá ti dárúkọ mi tó bá ti dárúkọ mi And eh, notify Sile Mama kẹ́ẹ̀dẹ̀ gé date and time second and minute tí ó another breaking news is this this is another breaking news I need the, another breaking news is that Asho ìkómọ tá a fẹ́ mú aṣọ ìkómọ ó dà èwo ni ò tọ́pẹ́ nínú ọ̀rọ̀ mi ọkùnrin méjì tí n bá bọ́kùnrin méjì kí lẹ fẹ́ fún mi ṣẹlẹ̀ jẹ́ kí n sọ nǹkan fún mi àwọn kristian máa ń sọ̀rọ̀ kan wá ní ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kì í ṣáà máa dúpẹ́ ló tọ́ dókítà ń ṣọ́ mi mo yẹn ṣe ṣó dókítà ń wò mí dókítà ń wò mí ọ̀tẹ̀ ìkẹ̀dẹ̀ ni kùkúmbà Mr Lawal ó dàbí pé èpè ẹ̀ ó gbé dòdò ìbejì méjì hànú tẹ́ bá ti rẹ́rìn màmá gba yín blocking blocking mood ni mo wà blocking mood I don't want any ara ẹ̀rọ tí wọ́n bá lóyún ara máa ń kán anything tí bá dẹ̀ ṣe àṣegbè ni torí oyún ọ̀rọ̀ oyún là ń sọ yìí baby I'm about to make babies kí ló ń kọ́ ọ́n lẹ́rìn slay mama please láti five o'clock ìrọ̀lẹ́ any speaker in fact wọn bá sọ pé tomato wọn ló ṣòdì o Lizzy Anjorin ló jó wọn ẹ bá mi gé because one way or the other speaker yẹn máa ní connection bákan bákan débi ọ̀rọ̀ ìbejì mi tó ti yín so two boys èmi wàá tí mọ̀ tí wo gender ọmọ bọ̀ mò ń confam fún yín pé mo ti lóyún ìbejì dẹ̀ ni bọ̀ tí mọ̀ gender. ẹ rí i pé mi ò dárúkọ MHM torí mi ò fẹ́ wàhálà màmí wọ̀tà mi ò fẹ́ wàhálà màmí wọ̀tà rárá but warriors our God is good in all ways all manners we are serving a living God. ẹ pé mi ò dárúkọ èèyàn oyún ni o oyún ló dì mí lẹ́nu mú o oyún ni o dókítà ń ṣọ́ mi ẹ jẹ́ kí n dárúkọ dókítà dókítà ń wò wá dókítà máa ró lọ kùn sí ṣe rí ẹni tó fi kéwú kọ́mẹ́ǹtì yẹn dókítà nìyẹn dókítà wa rè dókítà. Eh, doctor o ma se mi bi ki n soro won ma ni nkankan sele n dublin leni mo fe soro amo emi mimo ni ki n si doctor mi leni ah, mo fe soro abi ki n be ni se ki n be ni akinyele so pe let someone shout hallelujah. mi ti àmọ́kò yín dúró sí mi lára irú àwọn ọmọ yẹn warriors ni wọ́n àwọn ọmọ akíkanjú ọmọ ahẹ́n doctor mike hilton sọ pé doctor let our presi talk you eh, warriors àpò oríire o mo fẹ́ sọ̀rọ̀ ń gbé mi nínú ah ah ọ̀rọ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ní dókítà ah, dẹ̀ ń wò mí ṣẹ́dúná ṣe kò síbòmí tí wọ́n ti lè gist lẹ́yìn Facebook bí ibi tí wọ́n ti lè pẹ̀rẹ̀ èèyàn sí kọ́nà táwọn èèyàn onímọ̀ kan tí wọ́n fẹ́ gist àkànkẹ́ of Lagos Ìbàdàn gbogbo nǹkan lẹ̀ mọ́ ṣe kẹ́ ẹ máa tú ọmọ ní pù pù pù pù. kí ló ń gba ilé ilẹ̀ please say this one then tomorrow. Iro yìí ni ah iro pọ̀ Iro irọ́ tún Odake ah Iro pọ̀